ọmọ yahoo fi mọ́tò tẹ èèyàn mẹ́ta pa lásìkò táwọn efcc ń lé wọn ní kwara èèyàn mẹ́ta ni wọ́n pàdé ikú òjijì lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kọkànlélógún oṣù kejì yìí lópòpónà olóoru kànbí níjọba ìbílẹ̀ mòòrò nípínlẹ̀ kwara lásìkò tí àjọ tó ń gbógun ti ìwà jìbìtì àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù efcc ń lé àwọn afurasí ọmọ yahoo lọ aláròye gbọ́ pé ní nǹkan bíi aago méjì ọ̀sán ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni àwọn ọmọ yahoo tí wọ́n wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ range rover kan ní àwọn òṣìṣẹ́ àjọ efcc tí wọ́n wa ọkọ̀ bọ́ọ̀sì aláwọ̀ funfun kan lébọ̀ láti ọ̀nà fásitì kwara state university nílùú malete ṣùgbọ́n nígbà tó kù díẹ̀ kí wọ́n dé ìlú kànbí ni àwọn efcc bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí wọn wọ́n yìnbọn sí táyà ọkọ̀ wọn táyà tó fọ́ yìí ló mú kí àwọn ọmọ yahoo yìí má lè darí ọkọ̀ náà mọ́ wọ́n kọlu ọ̀kadà kan tí fúlàní mẹ́ta wà lórí ẹ̀ ọkùnrin méjì obìnrin kan tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì kú lójú ẹsẹ̀ lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣùgbọ́n tí wọ́n ní ká fi orúkọ bo àwọn láṣìírí ṣàlàyé fún aláròye pé akẹ́kọ̀ọ́ fásitì tìpínlẹ̀ kwara ìyẹn kwara state university ní afurasí ọmọ yahoo náà bí ìbọn àwọn efcc ṣe ba táyà ọkọ̀ àwọn ọmọ yahoo yìí ló kọlu àwọn fúlàní mẹ́ta lórí ọ̀kadà àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì kú lẹ́yìn náà ni ọkọ̀ náà mórí wọnú igbó lọ ó ní igi tí ọkọ̀ náà kọlu ló fi dúró táwọn ọmọ yahoo náà sì ráàyè fẹsẹ̀fẹ ó tẹ̀síwájú pé bí wọ́n ṣe ń sá lọ ni àwọn efcc ń pariwo olè olè wọ́n padà rí àwọn ọmọ yahoo náà mú tí àwọn mọ̀lẹ́bí fúlàní tó kù sì bẹ̀rẹ̀ sí ní ṣá àwọn ọmọ yahoo ọ̀hún ládàá kutukutu kó tóó di pé àwọn efcc yọsẹ̀ ní tiwọn ọpẹ́lọpẹ́ àwọn yorùbá tó wà níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n gba àwọn ọmọ yahoo náà sílẹ̀ tí wọ́n sì sọ fún àwọn fúlàní pé wọn kì í ṣe olè akẹ́kọ̀ọ́ fásitì kwásù ni wọ́n ó ní àwọn ẹ̀ṣọ́ àjọ aláàbò ojú pópó ni wọ́n wá dóòlà ẹ̀mí àwọn ọmọ yàwó ọ̀hún tí wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn olùkọ́ni fásitì tìlú ìlọrin UITH fún ìtọ́jú tó péye tí mọ̀lẹ́bí àwọn fúlàní tó kú nínú ìṣẹ̀lẹ̀ náà sì ti kó òkú wọn lọ láti lọ sí wọn. bákan náà ló ní àwọn ọlọ́pàá ti gbé mọ́tò àti ọ̀kadà lọ sí àgọ́ ọlọ́pàá tó wà nílùú kọ̀ǹbí alūkkóró àjọ federal road safety corps nípínlẹ̀ kwara ọláyínká bazambo fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní ohun tí wọ́n sọ fáwọn ni pé ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ táwọn sì ti kó àwọn tó farapa lọ sí ilé ìwòsàn olùkọ́ni fásitì tìlú ìlọrin uith fún ìtọ́jú tó péye ibrahim alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín.